الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده fún Allah subhanahu wa ta'ala eléyìí tó ṣe wá ní mùsùlùmí adẹ̀tọ́rọ̀ nkẹ́ àti ngẹ̀ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ètò yín ètò wa ìmọ̀nà alukur'an àti sunna eléyìí tí ó máa gun orí afẹ́fẹ́ tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ alimadina center tí ó wà ní pápá abẹ́dẹ ní ìlú ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti dé orí ètò báyìí láti bá a tẹ̀síwájú níbi tó ń gbọ́dọ̀ náà dẹ̀ jẹ́ kí a fi ara balẹ̀ kí a náà gbìyànjú láti ṣe àmúlò àwọn kan tí a bá gbọ́ nínú ètò yìí bisimilá. alhamdulillah wa usalli wa usallim ala man la nabiyya ba'da sayidina muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. dájúdájú. kẹ́bí àlàyé tá à ń bá lọ nípa àwọn àṣeṣe eléyìí tó ṣe pé téèyàn bá ti lè já sínú ọ̀kan nínú rẹ̀ ó yọni kúrò nínú ẹ̀sìn islam kọ́lọ̀ nǹkan má ba islam wa jẹ́ nínú rẹ̀ ní ìfẹ́ a gbọ́dọ̀ fẹ́ràn kankan ní ìfẹ́ tí ó ga jù fẹ́ tá a fẹ́ ọlọ́run ọba lọ nítorí pé ọlọ́run ọba la gbọ́dọ̀ fẹ́ràn ju gbogbo nǹkan lọ àti ẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn kankan dọ́gba pẹ̀lú ìfẹ́ tá a ní sọ́lọ̀. So àti pé pàápàá gan gbogbo ń dábà fẹ́ràn ńṣe ló yẹ ká fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ̀ nítorí pò náà fẹ́ràn ọlọ́run láfi fẹ́ràn rẹ̀ torí ẹ̀ mùsùlùmí ọ̀ràn yẹn ni ká fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan lọ kódà gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ yẹn ni ká fẹ́ràn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sì wá nínú hadith Umar ibn al-Khattab radiyallahu anhu ipe wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam wípé ìwọ ni mo fẹ́ràn ju gbogbo nǹkan lọ yàtọ̀ sí orí ara mi mo fẹ́ràn ara mi ju anabi lọ anabi sallallahu alayhi wa sallam wọ́n á sọ fún pé ah bàbá rí bẹ́ẹ̀ ajẹ́pọ̀ tí ìgbàgbọ́ nù torí pé nìkan nu yóò ní gbàgbọ́ ní ìgbàgbọ́ tó jẹ́ ìgbàgbọ́ òdodo ṣáájú kó tó di pọ́ fẹ́ràn mi ju gbogbo nǹkan lọ Umar ò ṣe méní kò ṣe méjì ẹsẹ̀kẹsẹ̀ náà ló ti sọ pé mo ti wá fẹ́ràn wa ànábì báyìí ju bí mo ti ṣe fẹ́ràn ara mi lọ ànábì wa ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pọ̀ ti gbàgbọ́ báyìí nù tó síbẹ̀síbẹ̀ tó ń tipa gbọ́dọ̀ fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam ju orí ara wa lọ a gbọ́dọ̀ tún fẹ́ràn ọlọ́run ju bá a ṣe fẹ́ràn ànábì lọ sallallahu alaihi wa alihi wasallam ìfẹ́ tá à ní sọ́lọ̀ ni ó síwájú ìfẹ́ tá à ní sànàbì sallallahu alaihi wasallam ni ó sì kejì so eléyìí jẹ́ ìfẹ́ tá a gbọ́dọ̀ ní àwa gbọ́dọ̀ fẹ́ràn kankan a gbọ́dọ̀ fẹ́ràn èèyàn kan tá a yọ àbí dọ́gba pẹ̀lú ìfẹ́ tá a bá ní sọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa òun yóò wo lè máa ṣe òun yóò wo lè máa bá ṣe òun yóò wo lè máa bọ́ ṣe o gbọ́dọ̀ fẹ́ràn wọn dọ́gba pẹ̀lú ìfẹ́ tó ní sọ́lọ̀ à ń bọ̀sibọ́sí pé yọ wá ju ìfẹ́ tó ní sọ́lọ̀ lọ ọlọ́run sọ fún wa nínú alukur'an nínú àyà karùnléní ọgọ́jọ ó ní wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah walladhina amanu ashaddu hubban lillah ọlọ́run ní bẹ́ẹ̀ nù àwọn èèyàn àwọn ẹni tó sọ pé wọ́n fi àwọn nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ ra fọlọ̀ lágbọ́n ìfẹ́ nítorí pé wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹni tó fi sẹ́gbẹ̀ẹ́ ra ń dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ subhanallah torí pé wọ́n fẹ́ràn nǹkan míì dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ lọ́sàn-án wọn dọ̀sẹ̀ bọ̀. ẹ wà ara àwọn olùgbàgbọ́ òdodo ń tiwọn ashaddu hubban lillah àwọn máa ń fẹ́ràn ọlọ́run ọba tayọ gbogbo nǹkan àwọn olùgbàgbọ́ òdodo wọn á máa fẹ́ràn ọlọ́run tayọ gbogbo nǹkan. torí ẹ ọdọwọ èmi ọdọwọ rẹ ká kíyèsára ọkàn lè máa jánu fánu kọ́kọ́ ọmọ sọpọ̀ fẹ́ràn ọlọ ṣùgbọ́n tó bá gbéṣẹ́ rẹ lórí àtẹ ó lè má rí bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ẹnu lásán ló ń jà ọ̀rọ̀ orí ò rí bẹ́ẹ̀ lódodo kì í ṣe kó fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan lọ báwo ní ìṣe mà wípé mo fẹ́ràn ọlọ́run ju gbogbo nǹkan lọ báwo ní ìṣe mà wípé kò sí ìfẹ́ nìkan tó lékè lórí ara mi lórí ẹ̀mí mi lórí ọkàn mi tó ju tọlọ́run lọ òun náà ní kí n jẹ́ni tó ṣe pé àṣẹ ọlọ́run ni màá máa fọlá fún yóò máa síwájú àṣẹ ẹnikẹ́ni ó ní màá máa tẹ̀lé ìní patọ́lọ́n tí kì í tẹ̀lé téèyàn ìní fitọ́lọ́n sípò kejì kí n fi tèèyàn sípò kínní a'udhu billah ìjọlọ́n bá ní kí n jìnnà sí mo gbọ́dọ̀ jìnnà sí ìní máa tún lọ máa padà sídìí rẹ̀ má lórúkọ pé hàn ah, ṣèbí aláforíjì náà sáà ni àwọn túmọ̀ sí fẹ́ràn ọlọ́run àbí kọ́lọ́ ni má ṣe nǹkan báyìí kí ìyẹn ẹgbẹ́ rẹ kó wọn sọ pé má ṣe nǹkan báyìí kó wá jẹ́ pé tèèyàn ló fún lọ́lá lórí tọ́lọ̀ lápèjúwe nísìnyí báyìí a rí i pé àìmọye òfin lọ́lọ́run ọba ṣe fún wa eléyìí tó ṣe pọ̀ pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí gan kò tiẹ̀ lásìkò láti gbọ́ á ń bọ̀sibọ́sí pé yóò tẹ̀lé yóò sì máa pariwo sọ́pọ̀ ń fẹ́ràn lọ. àmọ́ àwọn ẹni tí ń ṣèjọba láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ òfin ni wọ́n fi lélẹ̀ tẹ́nìkan nu ò ní sọ́pọ̀ wọn gbọ́ á ń bọ̀sibọ́sí pé kò ní tẹ̀lé torí ibà méjì kọ́ nítorí pé àwọn tọ́wọ́ wọn bá fi lè tó bá nawọ́ gan ẹni tí ó ta kò fi wọn tí wọ́n ṣe ìyà tí wọ́n fi jẹ́ tí ń bẹ́ńlẹ̀ òun oníkálukú ò ní fẹ́ kọjá pin tán oníkálukú ọmọ sákàkà ọmọ sákòkò ni nígbà tí ìjọba bá sọ pé aago báyìí sago báyìí òun ọ̀fẹ́ rẹ́ nìkan kan tà ẹ̀rì tí gbogbo òtọ́ dá bí ìgbà tó ṣe pé kúkú fún tí ìjọba bá sì sọ pé ẹnìkan kan tiẹ̀ gbọ́dọ̀ jáde máa ẹ̀rí tó ní kálukú ò ní jáde mọ́ tó bá pínú alukurani láti ka kíkẹ́ ẹ má jáde o ẹ tètè wọlé o aago báyìí ní kẹ́ wọlé o Eri rí ọpọlọpọ le ọ̀pọ̀lọpọ̀ lè mọ́mù ní ọ̀kọ̀ọ̀kọ̀ tako sọ pé ah, ọlọ́run tó ní kí a má jáde ah, òun náà mọ̀ pé ń lọ wá oúnjẹ òòjọ́ o ah, ọlọ́run tó ní ká tètè wọlé ọlọ́run gan rí pé ní tí ó fi ṣe o subhanallah àwọn kókòbókò lọ lóríṣiríṣi èyí tó kókó mà lọ tí ó mú kóńdó lọ wọn wá dá wọn bàbá màmá dùbúlẹ̀ lórí títì wọn mọ tẹgbà sí wọn lára oníkálukú ṣetán láti gbọ́rọ̀ sí lẹ́yìn lẹ́nu ṣùgbọ́n ńgbà tó ṣe pé wọn mọ bíyà ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ti ṣe tóbi tó wọn máa fetí pàlàbà tiẹ̀ wọn máa yapa sí wọn ò ní tẹ̀lé tí wọn bá níta lọ fẹ́ràn Ọlọ́run ẹlòmíràn náà wọn méjèèjì sókè yóò tún kásẹ̀ òkè pẹ̀lú ẹ yóò máa tanra rẹ̀ jẹ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ fẹ́ràn ọlọ. ọmọ fẹ́ràn ọlọ́run tọ́lọ́run bá ní kó ṣe nǹkan kan rẹ̀ sì ní kó ń tọ́ta ní kò ní ṣe tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní ọlọ́run ọba ní kó nǹkan kan rẹ̀ tó sì ní kó ń ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ọ̀tẹ̀lẹ̀ gba freedom ni ọlọ́run ní ya إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ọlọ́run sọ tí léèwọ̀ gbogbo mùsùlùmí ló ti mẹ́lẹ́ yìí mùsùlùmí ò gbọ́dọ̀ mutí mùsùlùmí ò gbọ́dọ̀ ra ọtí mùsùlùmí ò gbọ́dọ̀ ta ọtí mùsùlùmí ò gbọ́dọ̀ pọntí mùsùlùmí ò gbọ́dọ̀ ṣèrànlọ́wọ́ fẹ́nìkẹ́ni lórí bọ́tí mímu ó sì rọrùn ọ̀gá rẹ̀ wá sọ pé sọ oróhùn tóun tọ́ bá free lọ́dọ̀ tó lọ́jọ́ freedom yẹn àwọn ọ̀rọ̀ ọlọ́tí o ó mú sinapu tó yẹ pé orí rẹ̀ ọkàn kò sí tàbí ṣùgbọ́n pé àwọn ò fi wù ọ́ látòkè délẹ̀ subhanallah so ọwọ́ béèrè wọ́n wá sọ pé àkóso ńtọ́jọ́ bẹ́ẹ̀ o bọ́ọ̀bà ní free lọ́ọ̀yà ní free ọtí ti jẹ́ ọ̀gá sì sọ pé bọ́ọ̀bà free àló mutí àwọn tó fi wẹ̀ ọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yóò ní àwọn tún dárò torí wọn ní tá a bá rọrọ lọ síwájú ká tún rò lọ sẹ́yìn sáwọn afọdún márùnún ráre ni sẹ́wọ́n àwọn adijọ́ freedom tó tán bá fún lu ẹ̀ lọ́tí mu tán tún fi wẹ̀yàn tó wá sọ̀yàn di kèfèrí ni kéèyàn ó mu tí ń wọ́n bá mú kó tún fi wẹ̀yàn ibi yẹn lọ wẹ̀ lẹ́yìn rẹ̀ èyàn ó sì fi wọ́n ti pè close up èyàn ó fi fọ eyín subhanallah ẹ rí i pé tí èèyàn ní kó ṣeun ìní ń fún lọ́lá yóò fi tọ́lọ́wọ́n ọba sílẹ̀ àbẹ́ni tó jẹ́ pé ó fẹ́ fẹ́yàwó tí àwọn ìdílé ìyàwó wa sọ pé àwọn ìfọmọ́ fún yàn lọ́dọ̀ ta wọn láì dọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ àna làwọn máa ń gbà gbogbo ẹni tó bá ti fẹ́yàwó tí ò bá ti ṣetán láti dọ̀bálẹ̀ kò ì tí ì ṣetán láti fẹ́ ọmọ àtàwọn ọwọ́ á sì béèrè wọn á ní lábẹ́ òfin ọlọ́run kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba bá ní kinní kan ọ̀dà kọ̀ dáa ni tọ́lọ́run ọba láti síwájú ọmọ aráyè ọba àti ẹ̀bínú ni wọ́n bá wò pé ah èmi ò lè máa wòran ọjọ́ ìyàwó yẹn ò ní yẹ o ah ìbá dọ̀bálẹ̀ náà ní dọ̀bálẹ̀ o ìyẹn ah, bá dọ̀bálẹ̀ fárara kò kúkú pé kéèyàn má ga táwa la rárá ń bẹ̀ sànà rẹ̀ òfin ọlọ́wọ́n bá lọ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ yóò lọ dọ̀bálẹ̀ ẹ wá gbé sórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́rì táwọn mùsùlùmí ń ṣe pé wọ́n sì ń sọ pé ọ̀dà ẹ sì rí tí wọ́n máa ṣe tó lórí tẹlẹ́mù máa ṣe tó ti pé wọ́n mọ̀ pé haram ni nítorí bá méjì nítorí pé wọ́n fẹ́ràn nǹkan míì ju ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ wọ́n nífẹ̀ẹ́ sí káwọn èèyàn sọ dáadáa ń pa wọn ju kí ọlọ́run ọba ẹlẹ́dàá wọn kó tò wọ́n sípò tó dáa ìdínú kí lọ́mọ aráyé ọ̀sán ń pa wa ni wọ́n ń wò kì í ṣe báwo láti ṣe rí níwájú ọlọ́run sẹ́yìn wá fẹ́ sọ pé nífẹ̀ẹ́ ọlọ́run ọba bá ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí o kó jìnnà sí gbogbo tí ó sọ dẹni tó nífẹ̀ẹ́ sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ju ìfẹ́ tó ní sọ́lọ́run lọ ó tiẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn nǹkan mí ìdọ́gba pẹ̀lú ọlọ́run ẹ rẹ lómi nítorí pé ó fẹ́ fi ọmọbìnrin ọmọbìnrin yẹn ti wù kò sì fẹ́ kọ́ bọ́mù ńlọ́wọ́ yọmọ á sọ pé ah mo fẹ́ràn rẹ ju gbogbo nǹkan lọ kí ló mean mo fẹ́ràn rẹ ju gbogbo nǹkan lọ gbogbo nǹkan ọmọ ọpọlọ náà ti wà bẹ́ẹ̀ ó wá fẹ́ràn ọmọbìnrin tí máa yàgbẹ́ ọmọbìnrin tí wọ́n máa so ọmọbìnrin tí wọ́n máa ṣe nǹkan oṣù ọmọbìnrin tí wọ́n máa búyà àti bàbá rẹ lọ́la ó fẹ́ràn rẹ̀ ju gbogbo nǹkan lọ dájú pọ̀ gbádùn torí ẹ̀ ká máa kíyèsí gbólóhùn tí wọ́n máa jáde lẹ́nu wa nítorí pé ńgbà tó bá ti sọ bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sọ́nà nírọ̀rùn láì jẹ́ pé wọ́n fi làákàyèsí torí ìdí eléyìí a gbọ́dọ̀ fẹ́ràn kankan gẹ́gẹ́ bí a ti ṣe fẹ́ràn Ọlọ́run à ń bọ̀sibọ́sí ipá wa fẹ́ràn rẹ̀ ju ìfẹ́ tá a ní sọ́lọ́run lọ téèyàn bá wa fẹ́ràn Ọlọ́run pẹ̀lú títẹ̀ láṣẹ rẹ̀ tó fẹ́ràn Ọlọ́run pẹ̀lú jíjìnà sáwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ fún un ọlọ́run ọba máa ń ṣe dáadáa fún yàn nítorí pé ọlọ́run ọba lànà rẹ̀ kàn ọ̀rọ̀ rẹ̀ máa já sí rere gbogbo àdáwọ́lé rẹ̀ yóò máa rọrùn gbogbo ìṣòro gbogbo aburú gbogbo àìdá ọlọ́run máa lè jìnnà sí ọ nítorí pé ìwọ náà fẹ́ràn ọlọ́run ẹnìkan ò ní fẹ́ràn ọlọ́run kọ́ lọ́n já wọn kulẹ̀ ẹnìkan ò ní máa fẹ́ràn ọlọ́run kọ́ lọ́n ẹlẹ́dàá wa kó mú kí ọ̀rọ̀ rẹ̀ kọ́ máa bọ̀ sí torí ẹ̀ ọ̀n fẹ́ kọ́rọ̀ rẹ̀ máa bọ̀ sí ọ̀n fẹ́ kọ́rọ̀ rẹ̀ máa dá ọ̀nà náà ló ti àlàkalẹ̀ ní kó fẹ́ràn ọlọ́run ní ìfẹ́ òdodo torí ẹ̀ tó bá fẹ́ràn ọlọ́ àwọn sọ pé tó bá ní bùkátà kan bẹ́ẹ̀ lọ pé ọlọ́run ọba wa ọlọ́run ni wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá yín ni ẹ pè mí tẹ́ bá pè mí màá dá yín lò kí ló ń lọ jó nǹkan sí kí ló ń wá ẹ̀yà ara òkú ká sí kí ló dé tó fi jẹ́ pé kó àlùjànnú ló ń jí pè lóru wọ́ mùsùlùmí kí ló gorí odó sí kí ló ṣe ọ mú nǹkan lórí àjà ni a'udhu billahi minash shaitani rajim ó wá lọ fẹ́ràn àbọ̀ fẹ́ràn àwọn ṣàyàtìn ọlọ́fẹ́ràn ọlọ́run ló ń gbẹ́bọ lọ sóríta ọlọ́fẹ́ràn ọlọ́run ló ń pọ̀fọ̀ ọlọ́fẹ́ràn ọlọ́run ló ń pè nǹkan mi lẹ́yìn Allah la hawla wala quwwata illa billah ọlọ́fẹ́ràn ọlọ́run ló fògùn fẹ́ ọmọ ọlọ́mọ wọ́n tún bi léèrè oní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sàṣì ni mo fi fẹ́ ẹ dákun ẹ gbọ́rọ̀ ẹni tó lòun fẹ́ràn ọlọ́run a'udhu billahi minash shaitani rajim ọlọ́fẹ́ràn ọlọ́run ló ń ṣe zina ọlọ́run lọ ń sábòsí ọlọ́fẹ́ràn ọlọ́run ló ń ó tún ní kí wọ́n máa fi kí ọ agboolé ìjàmbá forí tì nílé yín a'udhu billahi a ti sọ kejì nínú ìṣẹ́bọsọ́lọ̀ òun náà ni ìṣẹ́bọsọ́lọ̀ eléyìí tó kéré òun tiẹ̀ yọ̀yàn islam yọ̀yàn kúrò nínú islam tóun bá wọnú rẹ̀ ni ó bàjẹ́ àmọ́ o òun náà tíyẹn bá kú lórí ẹ̀ èèyàn wọná ṣùgbọ́n nínú ìgbàgbọ́ àwọn ahlẹ sunnati wal jamaa òun náà ni pé tí ìṣẹbọ sọlọ ní ẹbọ tó kéré tó bá gbèyàn wọná kò ní í ṣe sábàbí kíyàn máa bẹ́ńbẹ̀ láéláé ṣùgbọ́n òun náà ó burú nítorí pé bọ́ ọba kú lórí ẹ̀ láì túbá iná náà ni ọlọ́run dákun má ṣe wá ìṣẹbọ sọlọ yìí ibo láti rò àwọn èyí tá a pè ní ẹbọ tó kéré ibi tá a ti rí náà níbi kárí mi kéèyàn máa ṣe kárí mi nínú iṣẹ́ ìjọsìn gbogbo ń tá a ṣe tá a fẹ́ fi gbalada lọ́dọ̀ ọlọ́run kí kárí mi ọwọ́ ọbẹ̀ ẹ rí bóyá sọ láti lọ ṣe ni bóyá zakati lọ yọ ni bóyá hajj náà lẹ lọ ni kó wá jẹ́ pé n tẹ́ gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni pé ẹ fẹ́ kọ́ jẹ́ pé ọjẹ́ iṣẹ́ tá a pín láàrin ọlọ́run àtàwọn èèyàn ni nítorí pé tọ́lọ̀ ń bá rí ni ó yẹ kéèyàn náà rí ni nítorí ń bá kánù ẹni tó jẹ́ pé òun ṣe sọ́lẹ́t bó ń ṣe ń ronú tọ́lọ̀ ló ń ronú tàwọn ẹni tí ń wọ̀ òun á ń díhùn òun lẹ́hùn torí àwọn ẹni tí ń gbọ́ kó lè bá a máa kí Allahu Akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ṣe é kó lè bá a yan òun ṣe é kó lè bá a rí ọ kó lè bá a sọ ń pa rẹ kínú rẹ ó dùn gbogbo eléyìí ó ti túmọ̀ sí pé ó ti ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó kéré ó wá nínú hadith al-qudsi ọlọ́run ẹlẹ́dàá wa ní ana aghna ash-shuraka'i 'an ash-shirk man 'amila 'amalan ashraka fihi ma'iya ghayri taraktuhu èmi rọrọ̀ tayọ kí wọ́n fi mí ṣe kí wọ́n fi mí ṣe orogún àwọn ẹni tẹ́ ń fi sorogún fọlọ́n mo rọrọ̀ tayọ ká fi mí ṣe ọ̀kan nínú àwọn ẹni tẹ́ ń fi ń sorogún fọlọ́n torí náà ẹnikẹ́ni tó bá fi lè ṣiṣẹ́ tó wáá fi ẹlòmíì sorogún pẹ̀lú èmi ọlọ́run nínú sẹ́nà màá pàtì pẹ̀lú nǹkan tí ó fi sorogún sí mi màá pa gbogbo ẹ̀ tì. Al-Imam Muslim olóògbé àdìsí jáde eléyìí túmọ̀ sí pé oníkárí mi àṣedànù ní í ṣe o oníkárí mi ẹ̀san ṣẹ́ rẹ̀ kò ní rí gbà torí pé tó bá dọ̀gbìn dàlùkìyàmọ̀ bó ṣe wá nù àdéṣe kan ọlọ́run bọ́ sọ pé àwọn ní kárí mi dà nígbà tí wọ́n bá kó wọn jọ ọlọ́run ní ẹ padà lọ bá àwọn ẹni tẹ̀ ṣe kárí mi sí láyé ẹbẹ̀ ti ṣe wọ́n ti rí yín wọ́n ti yìn yín ẹ lọ bá wọn kẹ́ lọ gbẹ̀san lọ́dọ̀ wọn káwò bọ́yá wọn ò rí nǹkan kan sáyìn ẹ ẹ sì rí kárí mi yẹn ó máa ń baṣẹ́ jẹ́ ni ó máa ń baṣẹ́ jẹ́ gẹ́gẹ́ bí náà ti ṣe máa jo igi tí ó jò ráúráú bẹ́ẹ̀ ni kárí mi ṣe máa baṣẹ́ jẹ́ naanị ni anabi sallallahu nsọ wa sallam sọ pé kárí mi lori bọ̀ òun lẹ́rù lórí wa ó ju ẹ̀rù tí ń bọ̀ òun lórí wa fún lọ torí masihi dajjal òun náà ni ẹlẹ́yinjú kan òpùrọ́ tí ń ayé yóò wù lẹ́ẹ̀kan náà yóò dìgì bẹ̀rẹ̀ sí ní so yóò sì bẹ̀rẹ̀ sí ní so wọ́n máa ka lẹ́ẹ̀kan náà yóò mú idà yóò fi gbẹ̀yàn lórí lẹ́ni tó wà nínú ẹ̀jẹ̀ yóò tún ní kó dìde yóò sì tún dìde eléyìí yóò máa fi ṣe àtìlẹ́yìn ẹnu tí ń jà pọ́lọ̀ ń lò ṣùgbọ́n alhamdulilayi tí o bá jẹ́ mùsùlùmí tó jólùgbàgbọ́ òdodo ń bọ̀ nínú àmì ìgbéǹde alkiyama ńlanu nítorí pé òun ti síwájú dé kánàbì Isa aleyhi salam kóun tó dé Isa ọmọ Maryam kóhun tó dé nígbà tánàbì Ìsá bá wá dé ara ṣẹ tánàbì Ìsá ń padà bọ̀ wá sínú tí wọ́n dá nǹkan mọ̀ tó ní tó bá dé kí ni ọ̀wá sí ara ase tí ọ̀wá sí àbí wọ́n lọ́ọ́ bá wá sí. anabi sallallahu alaihi wasallam ní tánàbì Ìsá bá yọ padà yọ padà yẹn torí yìí torí pé ọpọlọpọ, ni ogójì péré sí nínú àwọn ogójì ọjọ́ ó dàbí ọdún ìjọ kejì dàbí oṣù ìjọ kẹta yóò dàbí ọ̀sẹ̀ láti ìjọ kẹrin lọ títí dópin náà wàá dà gẹ́gẹ́ bí àwọn ọjọ́ ayé wa yòókù tá à ń lò yóò wọ gbogbo bíkíbi ṣùgbọ́n lọ́wọ́ bò ní fún níyọ̀ǹda àti wọ Mẹ́kà àti Màdínà torí ẹ̀ dàjáàlì yìí fìtínà ni o láti ayé ànábì Nuh alayhi salam ìní wọ́n ti ń kìlọ̀ fáwọn èèyàn táwọn èèyàn sì ti máa sá di Ọlọ́run níbi aburú rẹ̀ tó fi dórí ta nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ẹ rí i pé tá a bá ṣe sọlẹ tá n ṣe at-tashahhud ti parí tá n ṣàtàyà ti parí ká tó sálámà tá a ti ṣàṣọlẹ tó fún nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam anabi wa kọ́ wa pé ká máa sádi ọlọ́run níbi aburú nǹkan mẹ́rin yìí allahumma inni a'udhu bika min adhabil qabr wa min fitnatil mahya wal mamat wa allahumma inni a'udhu bika min adhabil qabr wa min adhabi jahannam ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال ìwọ Ọlọ́run mọ́sáàdì rẹ o níbi ìyà sàárè mọ́sáàdì rẹ níbi ìyà iná jahanna ìwọ Ọlọ́run mọ́sáàdì rẹ níbi àmì wo ìṣẹ̀mí àti tìkú ìwọ Ọlọ́run mọ́sáàdì rẹ o níbi aburú àrító Masihi Dajjal òpùrọ̀ ẹlẹ́yinjú kan yẹn ojoojúmọ́ là ń sáàdì ọlọ́run ọba níbi aburú ẹ̀dá burúkú yìí lójoojúmọ́ ayé nítorí bọ́rọ̀ rẹ ti ṣe bàyàn lẹ́rù tó báwo wá ni anábì tún sọ pé tiẹ̀ ò tún bọ̀ ń lẹ́rù fún wa bíi kárìmì subhanallah nítorí pé kárìmì abatẹnijẹ́ tó yẹ pé kò ṣeé fojú rí ni ayọ́ ayọ́músẹ́ ẹni dà sínú kòtò ni nítorí pé òun pẹ̀lú bí ó ti ṣe máa yọ́ gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ló ṣe tó dàbí òkè gèlèmà gbogbo yọ sẹ́ẹ̀rẹ́ tó ló ṣe tó ga títí títí títí bí òkè Kilimanjaro yẹn yọkàn rọjò sílẹ̀ kan náà ni gbogbo ẹ̀ bá dìtà a'udhu billahi minash shaitani rajim kí la fẹ́ gbàǹdè kárí mi kárí mi òun náà ni téèyàn bá ṣe iṣẹ́ ọlọ́run ni lóòótọ́ ìlànà anábì ni lódodo ṣùgbọ́n o ò ṣe nítorí tọ́lọ́ nìkan ò ń ṣe ò ń ṣe lọ́sọ̀ nítorí àwọn èèyàn tó fẹ́ kí wọ́n sọ ń pa rẹ ni ò ń fẹ́ kí wọ́n yàn ò ń fẹ́ kí wọ́n pò ṣe ń tó ṣe ò ń fẹ́ kí wọ́n gbé ọ sí àyè kan eléyìí tí wọ́n fi máa kà ọ́ kún kà ọ́ sí ìdí tó fi sẹ́nu wọ́n fẹ́ kí wọ́n gbóṣù bàràbàǹdù fún ọ kí wọ́n kasára sí ọ àwùrùbílẹ̀ eléyìí ni wọ́n ń pè ní kárìm wàá yẹra rẹ wò èèyàn mélòó lọ bọ́ ń bẹ̀ àsìfẹ́ wà lìjẹ́ nà yẹra rẹ wò èèyàn mélòó ni ò ti ṣubú sínú ọ̀fìn burúkú yìí báyìí oníkálukú wá sì fẹ́ sórí rí ẹ rí i pé ìgbà tó ń ṣe sọ̀láàtì rẹ̀ yẹn ó ní Allahu Akbar ọfọkàn rẹ sọ́dọ̀ Ọlọ́run pé mò ń sin so ẹ̀ka náà ni ṣètọ́ni wa bọ̀ pé ah bọ́ọ̀ máa ń sin lọ agbọ́pọ̀ ń sin lọ ṣé gbogbo èèyàn tí wọ́n ń wọ̀ yìí náà kò yẹ kó fáwọn náà tiwọn so lọ́ba bẹ̀rẹ̀ sí lẹ́hùn lọ́ba bẹ́rẹ̀ sí díhùn lọ́mọ kákíó lọ́mọ dún so àwọn àmọ́ wò pé ah tani ni ká kí ó tó dùn báyìí alágbájá ah kò lè má jẹ́ lágbájá náà iṣẹ́ bá bàjẹ́ iṣẹ́ bàjẹ́ jama bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá wò sí gbogbo nǹkan ẹlòmíín ṣe kárí mi ọmọ sínú yóò bàṣẹ rẹ̀ jẹ́ báwo wá lo ní kárí mi tó tún sọ jáde gbogbo iṣẹ́ rẹ̀ ó tún bàjẹ́ iṣẹ́ tí kárí mi wọ̀ torí pé ẹlòmíín sọ pé ah ṣé gbogbo bá ṣe ṣètò iná ẹ pẹ́ rí wa ṣé ẹ rí pé àwa ń ṣe lọ́nà tó dáa ju ti gbogbo èèyàn lọ ni àbí ta ló mọ̀ sọ láti ṣe láàrin yín tó ru wa yìí àbí gbogbo ẹni tí wọ́n ń ṣe báyẹn iṣẹ́ rẹ̀ ọmọ bàjẹ́ ni ó sẹ́nìkan bí èso rí ara rẹ̀ torí ẹ̀ kárí mi ká jìnnà sí gbogbo ọ̀rọ̀ tí ò nítumọ̀ tọkàn máa sọ nítorí káwọn èèyàn lè yan asọgbánú jìnnà sí ṣọ́ra fún un máa kíyèsí pọ́lọ́ wọn bá ń rí ọ kó sì mọ̀ pọ́lọ́ wọn bá mọ ń tọ́pamọ́ àti ìtọ́pamọ́ ju ìtọ́pamọ́ lọ ọlọ́wọ́ bó sì bí ọ léèrè yóò fi gbogbo ẹ̀ hàn tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l kìyàmà ìbànújẹ́ ni ó jẹ́ o fáwọn ẹni tí wọ́n rò páwọn gbìyànjú láyé ń bí nídìí ẹ̀sìn ọlọ́ tí wọ́n á máa retí lọ́jọ́ òkórè ipe ládá ńlá làwọn ò rí gbà lọ́dọ̀ ọlọ́ tọ́lọ́ wọn wàá fi hàn wọn pé gbogbo sẹ́tẹ̀ ẹlẹ́sẹ̀ ẹ̀ ṣe nítorí èmi ọlọ́ ẹ̀ ṣe nítorí àwọn èèyàn ni kò sí nǹkan kan tẹ́ rí gbà lọ́dọ̀ èmi ọlọ́ lónìí ah, tí ìbá ṣe pálábòsí náà bá lọ́mọ èèyàn ẹnìkan ṣe nǹkan kìí ṣe nítorí rẹ̀ kí ló fẹ́ máa fún lẹ́sàn rẹ̀ sí ẹni tó bá ṣe nǹkan torí ẹ̀ ní kó lọ gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ so torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí sọ wípé kò sí nǹkan tí ó peni níjà tí ó sì ṣe é dáńjà kadì bọ̀rọ̀bọ̀rọ̀ bí ọkàn wa ọkàn òun máa ń fàyàn lọ sídìí bó ṣe takùtọ̀ lọ́ọ̀ni lọ́pọ̀lọpọ̀ gbà torí ṣètọ́ni ó ń ṣiṣẹ́ ń bẹ̀ yóò fẹ́ wọ́ kó ń di kó jẹ́ pé ẹ̀sìn rẹ̀ ń tọrọ ọlọ́run ló ṣe ń ṣe ìwọ lọ wá nígbà lópin ìgbà tó máa ti ń ja ọkàn rẹ níjà tó ń jà lógun pé ah ah kárí mi tó fẹ́ kí n ṣe mi ò ní ṣe tọrọ ọlọ́run máa ṣe ṣe ìní ìgbà kọ́ bá tèmi jẹ́ téèyàn bá ti ń kọ̀ fún ọkàn rẹ̀ bẹ́ẹ̀ tó fi parí ìjọsìn pẹ̀lú ògo ọlọ́run ọgbàládà pé tọrọ ọlọ́run ló ṣe ṣe nínú àwọn nǹkan tó tún bọ́ sábẹ́ ìṣẹ́bọ sọ́lọ̀ ní ẹbọ tó eléyìí tó sì ti di tọrọ fún kalẹ̀ lónìí láwùjọ mìíyàn ó náà ní ká máa fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ká máa fi búra ẹ̀rẹ̀ lómi yóò máa forí bàbá rẹ̀ yóò máa fi búra ẹlòmíì yóò máa fi Ṣàngó búra ẹlòmíì yóò máa fògún búra ẹlòmíì yóò máa búra pẹ̀lú àwọn aláàlálẹ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí ìṣẹ̀bọ sọ́lọ̀ ni ní ìṣẹ̀bọ eléyìí tó kéré ẹlòmíì bá fẹ́ búra bàtà lẹ́rìí tí ó máa gé jẹ ó fi búrẹ́dì ilẹ̀ kò gé jẹ bàtà ni ó máa gé jẹ ẹlòmíì fẹ́ búra yóò máa fẹsẹ̀ halẹ̀ yóò máa sọ pé ilẹ̀ tóun ó sùn ni ṣé búra náà ò lè sùn bí torí inú yàrá ló ń fẹsẹ̀ gbo àwọn òsìgbà kan máa sìnkú sínú ilé tí bá kú orí tẹ wọn ó gbé ọlọ́mọ tàn ara rẹ̀ jẹ ẹlòmíì fẹ́ búra tó bá tiẹ̀ lọ jẹ́ bíi bricklayer ọ̀bẹ ìrẹ́lé àti shovel tí wọ́n fi ń kó ìpẹ́ wọ́n lè kó dànù pọnpọ́npọ́n pamisi oníkálukú ti fọ̀bẹ tiẹ̀ síbẹ̀ àti ṣófẹ̀ tí wọ́n fi ń bú èpẹ̀ tó bá ti wá di pé omi yẹn ó bá ti rọra mú nínú àwọn arin tí wọ́n dà sínú rẹ̀ tó ti yòrò ma wọ́n á ọmọ wọn bò mù torí sí ògùn làwọn ń ṣe iṣẹ́ bíríkìlẹ̀yà ló ń ṣe àbí sí ògùn ògùn lọ́bẹ̀ ọ̀sẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọmọ wa mú mu kú mu tí ń bẹ́ńlẹ̀ òpó náà mu ó wá pé omi omi irin ló mu ẹ oríṣiríṣi àjàkálẹ̀ àrùn tó kwáyé ìwọ wàá rí tíì mú má wọn á jẹ́ pómi irin ni wàá máa gbé mu torí ẹ ẹni tí wọn bá ti búra mùsùlùmí allah lèèyàn máa fi búra wàláhì tàláhì billah míì tó bá wọ̀ ńbẹ gbogbo ẹ̀ ló ṣe déédéé kò bá jẹ́ wáwù ló síwájú kò bá jẹ́ bá kò bá jẹ́ tà. bó ṣe wá rí lára orúkọ ọlọ́run allah bẹ́ẹ̀ náà ni lára gbogbo orúkọ rẹ̀ yòókù òun náà ní jẹ́ arrahman ó lè sọ pé warrahman tarrahman birrahman bẹ́ẹ̀ náà làwọn àròyìn allah bí kò sọ pé walladhi nafsi biyadihi mo fi ọlọ́run tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra wa rabbil kààbà mo fi olúwa tó ní kààbà mo fi búra gbogbo orú eléyìí ni mùsùlùmí máa fi búra mùsùlùmí ò bá wọn fògùn búra kò gbọ́dọ̀ bá wọn fi Ṣàngó búra láíláí Allahu nìkan ló máa fi búra sáwa lè ra ìbọn ká rẹ sómi ká ní wàá fomi ìbọn ìbúra omi ìbọn báwo mùsùlùmí làwà mùsùlùmí làwà tí ọlọ́run tó dèmí tó dáwọ́ tí ọba tó láti fi búra kọ gbà ajẹ́pọ̀ ọ̀já máa kankan ọ̀já máa kankan tí mo lè máa bàṣìkò jẹ́ lórí ẹ̀ torí ẹ̀ ká kíyèsára mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ fi nǹkan mi búra tó o sì mọ̀ pé máa ń sàn lẹ́nu rẹ níbi ìtọ́ tẹ́kí nǹkan kí nǹkan lọ́wọ́ máa fi búra ó wá nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní man halafa bi ghayri Allahi faqad ashrak ẹnikẹ́ni tó bá fi lè fi nǹkan míì tó yàtọ̀ sí Allahu búra ó ti ṣẹbọ sọ́lọ́run ṣùgbọ́n a sọ pé ẹ̀bọ tó kéré eléyìí tó ṣe pé kó yọ kúrò nínú Islam ṣùgbọ́n téèyàn ò bá túbá níbi ṣíṣe bẹ́ẹ̀ ó lè ṣe tánàdì kéèyàn ọmọ wà lìjánná tààràtà ṣùgbọ́n kọjá pé iná ìyẹn kọ̀kọ́ wọ̀ kọ́lọ̀ wọn wá tara ímánì rẹ̀ kọ́ apapà yọ jáde kúrò nínú iná lọ sí àlìjánná ńgbà ọ̀bá ya nínú àdìsí míì ànábì ni ala inna Allah inna Allah yanhaakum an tahlifu bi abaikum man kana halifan falyahlif billahi aw liyasmut alimami Bukhari ló gbé jáde ẹ tẹ́tí ẹ gbọ́ ọlọ́run ọba ń kọ̀ fún yín láti máa fa àwọn bàbá yín búra torí náà ẹnikẹ́ni tí ó bá búra kó fọlọ́run ọba búra ni àbí kó gbẹnu lọ àṣẹ pé téèyàn bá dákẹ́ ó pé ju gbogbo òbúra kí búra tọ̀pọ̀lọpọ̀ ń bú lọ àyè dákẹ́ àṣìṣọ àyè sì ifá ìsọ̀rọ̀ kéèyàn dáràn àmọ́ ọmọ wa fògùn búra ọmọ fi Ṣàngó búra ọmọ fi kinní kan búra wọ́n sọ̀rọ̀ ààrẹ dọ̀sẹ́bọ lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí. alihamdulilayi àwọn ọ̀rọ̀ iyebíye òun náà ni a ti gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ ẹ̀ ó kàn sí ọwọ́ èmi àti ẹ̀yin kí àwa náà gbìyànjú láti máa mú wọn lò ká olóríire ní ayé àti ní àlùkàyàwó ọ̀rọ̀ ìsìláàmù kò ń ṣe nǹkan tíyàn máa ń fọ ọwọ́ eré mú torí pé ìsìláàmù eléyìí ni àwa fẹ́ ṣe láti wọ àlùjànnà kí Allah subhanahu wa ta'ala kí ó ṣe nírọ̀rùn fún èmi àti ẹ̀yin kó ṣe náà fún wa láti máa mú àwọn nǹkan tí à ń gbọ́ yìí láti máa mú ọ lò tó bá tún di ní ọ̀la bákan náà a tún máa tẹ̀síwájú níbi tí à ń bẹ́tò náà lọ ètò yín ìlànà alukoran àti sunna asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.